ọlọ́nkọ́lọ́n apó wọn ọ̀gbá pẹ̀lú wàhálà yìí bọ́ bá wùyàn kó lo ogójì ọdún kó èlò jáde kọ́mọ̀ olè lọ́dún kan mọ́ lópin ìgbà tí ìbá ti ṣe pé ìlànà ànábì ni ẹ man hadatha fi amrina hadha ma laysa minhu fawaraddu tó bá dá nǹkan kan sílẹ̀ nínú ẹ̀sìn ohun tí ò sí ń ànábì rẹ̀ wọ́n dá padà fún ni wọ́n lọ́wọ́ tí wọ́n lọ lọ́run ni tọ́lọ́n bá lóhun ọgbà ń kọ́ ọlọ́run ò ní gbà kì í gbàgbà kúwà bẹ́ẹ̀ ni tọ́lá ẹni tó fi rán ti sọ pé ò ní gbà ẹni tó sì fi rán wà láyé tẹ́kú anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu kí lọ fẹ́ kú lérí ajé ó dì sí ìwọ́lá anábì kódà ọ̀rọ̀ ń sọ yẹn gan dáwọ́tì anábì pé tọ́lọ́n bá lóhun ọgbà ń kọ́ anábì lọ́lọ́run ní gbà nǹkan wọ́n lọ́lọ́run ọgbà wọ́n fẹ́ mọ ọlọ́run tá anábì tó bá ti já dáadáa lé ọlọ́run ní gbà al-ijtihadatil khati'a ìkàmọ́ gbìyànjú lórí àṣìṣe nǹkan tó jásìṣe tí ó lẹ́rí kankan allati yuhdithuha ìtọ́ ìpé wọn dálẹ̀ ní àwọn èèyàn wa in kana yadhunnuna annaha ziyadatul khair kódà bọ́ wọ́n gbà lérò pé ah, àlékún dáadáa ni àlékún dáadáa ni ẹ̀yìn ẹ̀wọ́ ni wà tí ń lọ ń pe kẹ́límọ̀ kù yàrá kó àtoríkú olùmọ̀ òkùnkùn ni táàrin àti ẹ́kẹ̀ẹ́sì rí nígbà táwọn arábí ń pariwo kí lẹ́bẹ̀lẹ́bẹ̀ ẹ̀yẹn táwọn bá fẹ́ kú ẹ̀yẹn àwọn kan ń pe kálímọ̀ ọ̀nà náà máa pe kálímọ̀ tí àwọn kéèyàn wò pé sódòdó ń lọ wó nù kúránì kálímọ̀ ló pè kú alẹ́ àán àṣẹ kọ́bì èyí owó yóò wúlò wọ́n ní nìyẹn tó olúwa ní ẹni tó bá fi ṣáádà rinlẹ̀ láyé ọmọ fòhùn àgbọ́yé ṣáádà yé ṣé pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ àtọ́là ìlàgbọ́lẹ̀ ṣáádà yé yẹn sọ yà wà ń gbàtà mẹ́bẹ̀ ìṣẹ́rẹ́ ẹni tí wọ́n bá ṣe bí dáàrí kò lè máa yí súnà gbogbo ẹni tó bá jí ọ̀kan ní máa jẹ́ ọmọ ìyọ̀kan ẹni tí ó jí ọ̀fọ́ lójú rí sóyé kò lè máa yí kéèyàn lójú ẹni tí ó sì ya rọrí nǹkan kò sí lẹ́sẹ̀ iye ká kárin kò lè mọ́ kódò lè mọ́ fẹsẹ̀ rẹ̀ síré pátí ọkàn lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá rẹ̀ nìkan tẹ́ pé òun ti kán lẹ́sẹ̀ rí tẹ́sẹ̀ yàn balance mọ́ wá sí dápá kí ó wá bí mí èmi ni àwọn ọmọ ń gbà ní bẹ́ẹ̀ náà lẹ́ni tí ó bá ṣe bídà àrí tó fi bọ́dì súnà yọ́kàn mọ́ fọwọ́ hẹ́ tàbí ṣùgbọ́n ní wọ́n bá ti gùn sá lórí bídàárí tó bá gbá súnà mu tọ́lọ́n bá jẹ́ kádùn rẹ̀ kán sí lẹ́nu àfà àwọn ọmọ ọmọ yìí wàláì. wọ́n ní kódà bá jẹ́ pé wà ń kánú yazunnuna annaha ziyadatu khair kódà kọjá pé wọ́n ń rò lẹ́mí wọn pa lékún ni àwọn gbapò sí ni yàbá ah, lọ jáde tó bá dé ìmọ̀ náà wá kí lẹ fi wọ́n <laughs> kí lẹ fi wọ́n tó yẹ yọ̀sán jù tí ó fi kú yìí náà ọ̀rọ̀ tí ò lẹ́rìí <laughs> wàá náà ziyada tó amẹ́lì wàá náà ha kódà fún sọ pé àlékún sẹ́rẹ́ ni àlékún ni àlékún ni máa dá mẹ́tì mukhalafati li sunnati rasulillahi fala khayra fiha abadan lópin ìgbà tí ìbá ti ṣe pé súnà náà ló gbé wa àtúnbúra kò lè sóore ń bẹ̀ láíláí kò lè sóore ń bẹ̀ láíláí torí gbogbo oore ti parí sí ibi kíní súnà ànàbí hadha huwa ma'na al wọ́n ní ìtumọ̀ atik níyẹ̀ o ìyá ní ma kana alayhi rasulullahi wa ashabuhu wọ́n ní ìtumọ̀ ní pé ohun tánàbí ń bẹ lórí àtàwọn sábẹ́ wa ma kana alayhi kudamaha mina sahaba àtòhun tí àwọn tó gbáwájú lọ́nà àsàbí ń bẹ lórí rẹ̀ àwọn náà máa lo gbólóhùn kùdà máa wà bí wattabi'ina wa atba'i tabi'ina walquruni mufaddala àti àwọn alátẹ̀lé àwọn sàábì àtàwọn tó tún tẹ̀lé àwọn tabi'un àwọn ìgbà mẹ́ta tó lọ́lá jù tá nàbì sọ muhdasati wat tajdidati الثكرات التي يراها لأصحابها أنها خير وهي ليست بخير wọ́n ní bákan náà a jáwọ́ jásẹ̀ kúrò níbi ohun tí ń jẹ́ títún àti nǹkan táwọn èèyàn mú wá lọ́tún lọ́tún so èyí tó jẹ́ parí pé àwọn sàábẹ́ ànábì ò sí lórí rẹ̀ wàhíyá laysat bi eléyìí èso oore o orí oore lohun táwọn sàábẹ́ ń bẹ o kò sóore níbi ohun táwọn sàábé ò sí lórí rẹ̀ o àwọn sàábé ànábì láwí o yẹkùn ànábì sọ pé inni taraktum fikum ma in tamassaktum bihi lan tadillu ba'dhi ànábì ni mo fi sílẹ̀ fún yín inni èmi tààríkù fikum mo fílẹ̀ fún yín ma in tamassaktum bihi lópin ìgbà tẹ́ bá ti dìmọ́ tí mò ń sọ yìí láńtẹ̀dìlù bá àdín ẹ̀ ní sọnù lẹ́yìn mi ò àìsí mímọ́ kò túmọ̀ sí pé sọnù tẹ́ bá ti lè dìmọ́ tí mo fẹ́ sọ Ànábì ní kitab Allah tírà Ọlọ́run wa sunnati àti ìlànà tí mo fi ṣẹ̀sìn ẹ má fi ìlànà ẹlòmíì ṣẹ̀sìn o ẹ má tẹ̀lé Tìjàní ẹjọ́ ọmọ ọlọ́jẹ́jẹ́ o ẹ fi Kọ́dírì Jìlání lẹ̀ o òun kánàbí yín o Ibrahim ní àṣìkọ́ yín àṣì òun àtàwọn aráalé rẹ̀ ẹ mẹ́ẹ̀ tẹ̀lé wọn o sáàsì ilé iṣẹ́ ànábì yìí o ìlànà ìmí ànábì dọwọ́ yín ni ẹ fi ṣe sí fàáyù amẹ̀l wọ́n lè ike yìí ṣe wà áyù kọ́ọ̀l àti gbogbo ọ̀rọ̀ lànà kùzùbí ànígbà hátà ta'ridahu ala kitab wa títí tá fi sẹ́rí rẹ̀ lọ sínú sọ́dọ̀gba pẹ̀lú ìlànà ànábì فإن كان وافق الكتاب والسنة فخذوا به tabari pé ọ̀rọ̀ yìí bá tíra mu ọba díìsì mu kíá agbàmúni agbàmúni wà ń káànà bíbẹ̀ bákọ́ mukhalifan faturukuhu wala tẹ̀lítẹ́fìtì eléyìí tó bá ti rí pé nǹkan tó ṣe tó wà lórí rẹ̀ tó ń pè lẹ́sìn ìgbà tó wọnú kìtàbà ti súnà kò sí ń bẹ̀ wọ́n ní ti kíá wọ́n wo bẹ̀sẹ̀ kan wọ́n ti wọ́n mọ pọ̀ tó ń bẹ̀ wọ́n ti wọ́n mọ hóyànmù tó mọ́jì ó ní túmọ̀ sí ọ tọ́ra rí kọ́ lọ lọ́wọ́n bá nílò òun tọ́ dọ́gba pẹ̀lú òun ta fi rún òjíṣẹ́ lọ lọ́wọ́n fẹ́ gbà eléyìí ni àkàkànlẹ̀ ṣẹ́rùhù kọ́ ìdá ẹlẹ́ẹ̀kẹta lé ní ọgọ́rùn-ún no ẹlẹ́ẹ̀keje lé ní ọgọ́rùn-ún nínú ṣẹ́rùhù sunnah abọ̀ sórí kọ́ìdà ẹlẹ́ẹ̀kẹjọ lé lọ́gọ́rùn kọ́lá mu'allif rahimahullah alimam barbahari ọlọ́nkọ́bà ní kẹwọn àwọn ni òǹkọ̀wé bàbá sọ pé wà alẹ́m lọ́jọ́ ọ̀dá olójú annadinu atik pé ẹ̀sìn tó ń pè ní ẹ̀sìn atik ẹ̀rì pé wọ́n ń pè kàábà ní baitil atik àbí ìgbà táwọn olùmọ́sì tú àtíkù ìtumọ̀ rẹ̀ pọ̀ gan-an àwọn olùmọ̀kan tú sí nǹkan tó ti pẹ́ àwọn olùmọ̀kan tú sí àtẹ̀kọ̀ nǹkan tá a bọ́kùn kó lọ́rùn rẹ̀ okùn parun wọ́n fi sọ pé ní àsìkò ànábì Nuh alayhi salatu wassalam èyí tọ́lọ́run bá fomi payé rẹ̀ òun nìkan nílé tó dóòlà lórí ilẹ̀ gbogbo ilé tó kù omi gbé wọn lọ wọ́n ní tí wọ́n fi pè ní àtíkì ilé tá a dóòlà rẹ̀ abọ́kùn parun kó lọ́rùn rẹ̀ àwọn olùmọ̀kan ni wọ́n pè ní àtíkì nǹkan tá a bọ́kùn kẹ́nìkan jọba lé lórí lórí rẹ̀ lẹ́yìn ọlọ́run wọ́n ń torí pé ọba aburahatu ìgbà tó fẹ́ dá owó àwọn ashabul fil ọlọ́run ọba gbalé yẹn lẹ̀ ìdí nìtọ́ ṣe tú àtìkì lọ wọ́n ń pè ẹ̀sìn Islam ní dinul atik ìtumọ̀ àtìkì yẹn ni wọ́n ń gbé yẹ̀wò níbi tá a kàtún àti ìta fẹ́ kà yìí bí máa ná nǹkan tó ti pẹ́ sóye ẹ̀rí pé ànábì ọ̀sẹ̀ ẹ̀kú iṣẹ́ tánàbí wájí àti bíbí rẹ̀ àti kú rẹ̀ ń sìn ó ti fẹ́ wọ one thousand five hundred years ẹ rí i pé sọ̀rọ̀ ẹnu lọ́lọ́ yìí kẹ́nìkan kan wò hàn òun kópó òun páwá èèyàn kìíní kan lòun tọba tẹ̀lé ìṣìnà ni o a lè wí ju bá ti ń wí yín lọ o tọrọ dájú pàápàdà déwájú wájú tá à ń wí lálẹ́ kìyàmá o tá bí ń gbẹ̀ ń sì wí tì ń gbọ́ ní ẹ̀dẹ́sì fokùn wọ́ mi wọ́n rẹ́ wá ń sẹ̀yẹn o èyí wọ́n rẹ̀ wọ́n sẹ́rẹ̀ láńsọ̀ yìí la ikraha fi mufti ni wọ́n ké sí mi lẹ́nu ẹ̀rípa jèrè lára mufti wa wọ́n fi tipa mú nínú ẹ̀sìn o qad tabayyana rushd min al-gay ó dájú pé ọ̀nà mọ̀ ó clear yàtọ̀ sí sínà a lè wí jù báyìí lọ àwọn oníjọ kan tá ń ṣe àkóra wa jọ fẹ́ gbé àbíjọ à ń ṣàlàyé ẹ̀sìn Allahu àti ìlànà tí wọ́n gbàṣẹ sí tọ́jẹ́ lánàá ar-rasul òjíṣẹ́ tábà sọ pé a fẹ́ kíjọ yín ó tú àwọn afẹ́ fi kúnjọ tiwa rárá o. wọ́n lọ màmá dájú pé dájúdájú ẹ̀sìn tá ń pè ní ẹ̀sìn atik ma kana min wafati rasulillahi sallallahu alaihi wasallam ila qatli Uthman bin Affan òun náà ni nǹkan tí ń bẹ láti ìgbà tí wọ́n ti gbá Ànábì dìde lójíṣẹ́ títí tó èdè àkókò ìgbà tí wọ́n pa Usman ibn Affan rahimahullah àwọn kan sì yóò jọ yẹn lójú pé à ó sì ajá kó ìgbà tí wọ́n pa Usman ibn Affan ẹ̀sìn ìgbà yẹn ni wọ́n ń pè lẹ́sìn atik àlàyé ọ̀wà farabalẹ̀ wọ́n náà mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ọ̀rọ̀ tó bá ta kókó àlàyé máa ń yanjú rẹ̀ wọ́n lóhun tá ń pè ní ẹ̀sìn atik òun náà ni ojú ohun tí ń bẹ nínú Islam látìgbà táwọn ẹbí ti dìde lójíṣẹ́ títí ìgbà tí wọ́n fi pa Usman òun nìkan ni àti gbogbo tó bá ti bọ́ sẹ́yìn rẹ̀ kò sínú rẹ̀ mọ́ wọ́n ní wàkánà kọtùlùhù awwala fúrùkọtì wọ́n ní torí pípa Usman òun ni ìpìlẹ̀ òǹpìyà ìpìlẹ̀ pàwọn Mùsùlùmí ọmọ ìyapa ara wọn ikú Usman lóbi eléyìí ṣàṣìṣe fún ọlọ́run ọba wa ọmọ àmàṣe ni nítorí pé yudillu bihi kathira wa yahdi bihi wa ma yudillu bihi illa al-fasiqin olúwa máa ń sọ àwọn èèyàn nù tó bá gbébi ti ṣeré nínú ẹ̀sìn a sì máa fa àwọn kan mọ̀nà olúwa láì fẹ́ àìsí ẹnìkan lọ́nà táwọn ṣẹlẹ̀ wa bá ṣẹlẹ̀ àfẹn bá jẹ́ fásik ẹni tí ì bá ṣe fásik ọ̀rọ̀ onídàálàm yọkànlọ́wọ́ àkọọ́lẹ̀ kí ló ká sí i yóò tún ti bẹ̀ mọ̀nà sí ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ikú Usman kì í ṣàṣìṣe ìdí tí ò fi yáṣìṣe ni sẹ́rí gbogbo ayé tá à ń lò lọ yìí ó ti wà rẹ̀ kọ́dẹ̀ síwájú kọ́lọ́run tó dáyé gbogbo tí wọ́n mọ̀ ṣẹlẹ̀ ń gbà kọ̀ọ̀kan eléyìí ò ní èméjì nù tákòkò kan kọ̀ọ̀kan bá tó yọ̀ mọ̀ wáyé bẹ́ẹ̀ tí ó bá ní rí bẹ́ẹ̀ báwo lànàbì ṣe mọ̀ pé wọ́n pa Usman tó fi sọ fún síwájú kó tó ní pòǹgàn kù ṣé lẹ́yìn ìgbà tánàbí wá sọ̀rọ̀ yẹn tán sọ́dún kẹta ni wọ́n pa ọdún kẹrin àbọ́dún karùn ẹ wo ọdún tó láàrin ànábì sí Usman kó tó parí ìwọ òkè Uhud dúró ọ̀gbọ́dọ̀ mímọ́ èmi ànábì Ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ Abubakar olódodo ń bẹ lórí rẹ̀ Umar tó pé tí nǹkan bá ta kókó láàrin àtòdodo bá débẹ̀ yóò ń àti tí ó ṣé kí ó wá sí ti Usman nìkan anábì sọ fún Abizar Gifar nínú àkọọ́lẹ̀ tó lálàáfíà radiyallahu anhu anábì níjọ́ tí àdánwò èyí tí ó gbẹ̀mí rẹ̀ tí ó kàn òun níjọ́ kan tí wọ́n sọ pé kò kírun fáwọn táwọn èèyàn ọgbọ̀n pọn lé torí pọ jẹ́ sàbẹ̀bì tọ́kọ̀ láì ní kírun torí pọ mọ́ gbéraga tí wọ́n á lọ fa ẹnìkan kọ́ kírun tí ó jẹ́ aláwọ̀ dúdú ọjọ́ tẹ́nìyàn bá ti kírun fún ọjọ́ àdánwò rẹ̀ ṣé bá nàbí ṣe sọ́kọ́ lórí ni ọdún kèlò sígbà 36 years Taa na ẹ̀ ní tàbísàrí gifari sẹlẹ̀ òun sákò láàrin ìlú buwalama gbé sáyé tí ma ń gbé torí inú àtọ́bá ló ní zuhud inú àwọn sàábí ànábì àbísàrí jẹ́ka ẹ̀rí pé òun náà lọ gba ẹni tí ọmọ bá ṣiṣẹ́ tó ní gbogbo ọjọ́ tí wọ́n bá ti ní kọlọ̀ náà nu dúkìá tèmi fẹ́ sìn òun tó jù mọ èyí náà náà náà o mọ bá ní afẹ́ ah, náà ó fẹ́ sàn ọ́yá ìwọ ni mọ́níjà mi lọ́ba ná kódà kọ́ náà owó mo ní tán pé ò sí kankan mọ́ ọ̀tẹ̀ mi lọ́rùn ọjọ́ tó bá ṣe mistake ọjọ́ yẹn látúkà o kó tó di pé wọ́n á sọ fún pé àwọn kan pa gbọ́sẹ̀gbẹ́ bí rẹ̀ lọ́mọ́ọ́nà ipò wọn dẹ̀ jẹ́ ní tẹ́bi ń pa kódà wà níwọ̀n tó wúlẹ̀ tí ó lè dádìde nàró báyìí nítorí ebi òòrùn jẹjẹ ìyàn lọ bá wọn jà àbí sáré gifari ni ṣé mùsùlùmí ni wọ́n níbẹ̀ ni ebi ń pa wọ́n èmi wá ní dúkìá ọ̀yá wá ìwọ mánéjà mi ẹ lọ sáré parakúnmí ńlá kan kẹ tọ́jú wọn kí wọ́n jẹun ká tó mọ bí wọ́n ṣe fẹ́ sí ìrìn àjò wọn ìgbà tí wọ́n lọ fún àràkúnmí àbí sáré ń bá tiẹ̀ lọ ni wọ́n pe à wá wá ràkúnmí wo ló mú yìí rí wọ́n ní mo wò ó pé lè ti dàgbà ní kò wúlò fún kankan ju ká pa jẹ lọ èyí tó tóbi jù lọ ńkọ́ ó ní ni ń pélé ni àmọ́ gùn ilé ní dà fún yín ní gúngùn ó ní kílè mi àti ẹjọ́ sọ́njọ́ tó fẹ́ mọ bá mi iṣẹ́ kí ni mo ní kọ ọmọ ya wọ́n lẹ́nu ohun tó bá dájú ní ó ti yapa lẹ́mùn lónìí èmi náà yapa ẹ̀ ọ̀ bá mi ṣe mọ́ ẹ̀ àjọ ṣe mọ́ àwọn yàtọ̀ sáwà tẹ́kẹ́bẹ̀ ọ̀rọ̀ ládá sí tó bá débi iṣẹ́ àdọ̀tí bí ọlọ́run kó tún wá ṣe káà náà dẹ̀ gbìyànjú àti ṣàtúnṣe àbísàrì gifar ala anhu ọjọ́ títí ẹ̀ náà ṣẹlẹ̀ ó padà sákò níwó bí wọ́n bá ti dáàmọ̀ pé sábẹ́ ànábì ní kódà ah, ànábì ọláìkẹ́ gan eh, ànábì súnmọ́ òun ní kíníkan ní tún họ nìyẹn yóò tún kò mẹ́ ní wọ́n bá dáàmọ̀ ní máa ń gbé tó fi ákó débi tó padà kú sọ síwájú kánàbì tó kú ànábì ní rabizar ó kú síbi kan tó jẹ́ pé wọn ò ní rèèyàn ó ti mọ jẹrà bí ijọ́ kẹta ni wọ́n tó rí nǹkan ṣọlá mm. àwọn arìn wọ́n gbé ọsẹ́ gbé ọ̀nà làwọn arìnrìnàjò ọmọ kọjá lọ wọ́n fi kírun sára bẹ́ẹ̀ náà ló ṣe rí fún tẹ́fù mọ́ gbogbo ètò ayé yìí ṣe nǹkan kan tó ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ti parí gbogbo ẹ̀bí kọ̀ọ̀kan àkọ́kọ́ kọ̀ọ̀kan ọmọ tó ikú Usman ibn Affan musiba ńlá ni fálọ́ọ̀mù ẹ̀ fìtínà gidi gan lànà fi ti sọ́ọ́lẹ̀ gbàtánà mi sọ̀rọ̀ ti Abizar Gifar pẹ́jọ́ tí fìtínà ọkàn ni kí ló béèrè ó ní òjíṣẹ́ Ọlọ́run ṣé fìtínà yẹn lórí Islam ni ànábì níbẹ̀ ṣé ń kú pẹ̀lú Islam níbẹ̀ náà ó ní gbogbo fìtínà ti máa ń bọ̀ welcome marhaba tó bá jẹ́ pé ní kò lórí ẹ̀sìn ó débẹ̀ yẹn náà ní tún sá lọ bí tí wọn mọ̀ káwọn tó mọ̀ lọ gbé náà lọ dénú ìlú yẹn kò mọ̀ bọ́ sí wọn sábẹ́ ànábì ní sábẹ́ àgbàlagbà ni ẹjọ́ kí wọn fún wa wọ́n bá ní mi fàdílẹ̀ ẹ kírun fún wa ó ní kí ló dé tí ń fi kírun fún yín ẹ ní màmú àwọn mọ́sálásí ẹ̀gbẹ́ ọ̀nà líle yìí gbogbo ẹni tó bá ti dé tó jólùmọ̀ náà la máa ń pé kí ó kírun fún wa alẹ́ jẹ́ nìkan ó kírun láàrin àwọn ní rárá afẹ́jà àlùbáríkà yìí wọ́n lẹ bá náà bì sí gbà wá rá níbi mọ́ta rí à olóhùn tí n fi ní kírun gan lẹ́ sọ gbogbo tó ń wí ọtakùn òun ò ní kírun táláwárí ní ìsìn wọn bá lọ fẹ́ nìkan wọn dára èèyàn dúdú ah ó ní sọ dákítà ya Muhammad ah olódodo lànàbì sọ sẹ́wọ̀n tó bá jẹ́mì àti wọn gáyẹ́yẹ́ ah, o ní kí ọkùnrin ọlọ́mọkọ̀ mi ẹ́ èmi ní kìgbà ìyẹn ọyẹ́ ètò toró ti gbọ́ pàdánàbì níjọ́ tálá òdúdú bá kírun fún ọjọ́ yẹn lọ́jọ́ àdánwò rẹ̀ ìkẹyẹ́ sì wá ah, ah, ah, olódodo lọ̀rẹ́ mi sọ òdodo lọ kò lè padà pé ń bo lẹ́yìn irú mufti tó ń kan nímọ̀nì tó lè ṣe bẹ́ẹ̀ pé kò kí ẹwà àtọ́kùn ó túlẹ̀ ní pé nígbò láyé ìyá nígbìrò yà yìí eléyìí a mú ti àbízáàrì wá láti fi jẹ́ kí ọ̀rọ̀ ti Usman yanjú fún wa wípé kìí sóhun nìkan kìí sọ Usman nìkan lànàbí sọ ákíbà rẹ̀ fún wọn pọ̀ ṣùgbọ́n ikú Usman ikú tàbí sáré gifar fitina tara ti ẹnìkan ni òun lọ́kàn fitina àdánwò gbàgbọ́ sí ni gbogbo ẹni tí máa ń rìn lànà iman tó bá ládánwò tó ní àdánwò tó ń báyí lónìí mo kí ọkú palẹ̀ mọ́ àfi tí bá kánjú kú lókù súnà ọlọ́run ọba ni àfi dẹ́rù bara wa àfáà tó ní òun mú mọ̀tẹ̀ náà níjẹ́ tẹ́ èmi náà léyìí tí ń báyìí súnà ọlọ́run ṣùgbọ́n ohun tó jájù lọ́dọ̀ èmi àti ẹ iná lóhun tó jájù lọ́dọ̀ àbísárì pé wà ànábì ṣé orí ìsìláàmù náà fìtínà yẹn ó bá mi ànábì níbẹ̀ ni iná ni ó pa mi orí ìsìláàmù ni ó wù ú tá à ń ní ni fìtínà kan ọ̀pọ̀ ìjọba ti jẹ́ torí ẹ̀sìn lọ́dọ̀ àwọn sábẹ́ ṣùgbọ́n àwa sọ ọlọ́run dákun kò dìbò bá fìnira mú wa kò tó sọ pọ̀ páàsì wa ìwọ lọ sọ pé innal khair wa sharru fitna gbogbo ń ta mọ̀ lóore àtàbúrú àdánwò náà gbogbo ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn fọ́lọ́n kọ́ jẹ́ pé dáadáa náà mọ̀ fi sàdánwò ti wà tí ó sì jẹ́ àmọ́ pass èyí tá bẹ́ẹ̀ ni kọ́ dákun kó fún wa ní istikọ́nà ìdúró ṣinṣin ìmọ̀ bẹ lórí dáadáa ẹ́ hatta liqa rabbuna tá fi bá ọlọ́run bá wa pàdé innahu waliyyu dhalika wal qadiru alayhi wa kana qatluhu awwala awwala furqatin wọ́n ní kọ́tìlù ni wọ́n ń lò torí wọ́n pa ni wọ́n ní torí pépé pa Usman ó ní ìpìlẹ̀ àkọ́kọ́ ìpínyà àwa mùsùlùmí wa awwala al-ikhtilaf òun náà sì làkọ́kọ́ ìmọ̀ọ́sẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́fẹ́ bá rẹ̀ ní ṣe mọ́ fataharrabatil umma kò ṣẹlẹ̀ rí látìgbà tí ànábì ti mú islam tìlànà ti Muhammad Islam náà ni gbogbo ẹ̀sìn táwọn anábẹ́ ọlọ́run bá àná ṣe ṣùgbọ́n èyí tó jẹ́ tìlànà tànábì mùsùlùmí ò dìde ìjà síra wọn rí láyé wọ́n fẹ́ràn àwọn débi tọ́lọ́run bá ròyìn wọn pé Muhammad rasulullah walladhina ma'ahum ashiddawu 'ala al-kuffar ruhamahum bainahum ohun tọ́lọ́run fi ròyìn wọn nígbà náà bí bẹ́ẹ̀ láyé ọ wá bá débi pé mùtáhàràbá tí gaswatu sì fi ní wáyé tí ìdá ń bọ́ sí orí mùsùlùmí látọwọ́ mùsùlùmí tẹ́rí ń bọ́lẹ̀ pọ́npọ́n nítorí ikú Usman bin Affan watafarraqat watabaati tọ́màá wal ahwa àti ìmọ̀ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àti ìnífẹ́ sí ìmọ̀ wá ìgbádùn ayé àti ìfẹ́ mọ́ satisfy ìfẹ́ ẹnu ara ẹni wọ́n nígbà tó ti bẹ̀rẹ̀ ní wàlmẹ́ìlà ilẹ̀ dùnìyà àti ìmọ̀ fìlọ síbi ta ayé fìsì ìmọ̀ fìlọ síbi ta ayé fìsì àkókò ikú Usman ní gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ falaisa li ahadi rukhsatu fi shay'i ahdathahu wọ́n ní tó bá jẹ́ àlùsúnà ní ọ tèmi náà bá jẹ́ àlùsúnà ọ gbọ́dọ̀ sí ẹ̀dẹ̀ fẹ́nikẹ́ni tó dáadáa lẹ̀ lórí ẹ̀sìn ànábì wọ́n ìṣẹ̀dẹ̀ fún wọn ọ ṣẹ̀dẹ̀ fún wọn débi pọ́ sọ̀rọ̀ pé lódodo ta bá wò wọ́n da lẹ́gbẹ̀ẹ́ náà ní o mọ̀fúhùm àgbọ́ ìta mọ̀ fi bá súnà sí nìyẹn ẹ̀yìn yìí ń bídí àwọ̀ torí tọba yìí ilẹ́gbẹ́ kan ẹgbẹ́ tó ti yìnyàn láwọn èèyàn ti gbàtẹ̀jẹ ọ̀sọ̀ àwọn èèyàn tóun ti pé lódodo a lè rí xeyìrì a lè rí dáadáa lọ́dọ̀ rẹ̀ sóye ṣùgbọ́n aburú tó kó sí àwọn èèyàn gbàtẹ̀jẹ pẹ̀lú rẹ̀ ah! láti ilẹ̀ ifá tọba mọ ọyọkọ̀ táwọn ká tó dé gíláàsì wé dé gíláàsì à ń tajà lọ́wọ́ wọ́n bá tún dìbò ẹ́ àsákìsàkíní ìwìlẹ̀ wọ́n láwọn wá jáde àwọn kíní ní ìyànjú ìyànjú ìyàwó ìyànjú lérí kíní lérí ìròrí ẹnìkan tí èsì ohun tẹ́sì mú wá no no no no pípọ́nrú ìyànjú yẹn o ń gbé bídẹ̀ alárugẹ ah afẹ́fẹ́ gbọ́ bàbá ní àwí bí wọ́n bá ti lè lọ mọ́ká ah ọ̀rọ̀ burú ọ̀rọ̀ kúfùrù lọ sọ jáde lẹ́nu yẹn ọfẹ́ fi ohun tọ́lọ́run ṣe lọ́rùn yẹn wé ohun tí ẹnìkan gbé ka àwọn èèyàn lọ́rùn ṣé wọ́n mọ̀ ni pé ọlọ́run bá sọ ní suratul al-fatihi pé àwọn olè ń fi sorogún ọlọ́run àwọn tí wọ́n ń gbé nǹkan kalẹ̀ tí wọ́n ń ṣe ló funfun yìí malam yadan bihi Allah ẹnu gbé sí màkalẹ̀ tó ọlọ́dọọdún ní ọmọ wáyé ọlọ́run gbé àjìkalẹ̀ ọlọ́dọọdún ni ìfi ọlọ́run labẹ̀ kó dákun kó gbòòrò àgbọ́yé wa nípa ẹ̀sìn àwọn òdí tó fa ni ẹ̀hùn tẹ́wọ̀n tàbá máa sí láàrin olè kan lèwó kó báyà bí sáájó ń kè tàwọn ní nínú wa èmi tẹ̀ jẹ́ kan lára wọn àbí bàbá olómi Nikola olè náà wọ́n ń pè olómi sẹ̀lẹ̀ àbí Abu Taimiya tí mo wí ń gbà nígbò ló ń padà dé súnà sí tí bá ti sí nlé ta ni bá mi kíjúmọ́ òun ni ó kíjúmọ́ mi nígbà ìmọ̀nájì ti wà pọ̀ ìjà ti tán náà ni táwọn náà bá parí lónìí láwọn dédé ti ń bá mi sọ̀rọ̀ yìí mọ́ka mọ́ ọ́ ah, ah, ó ní mo dé ìdì náà ni àti wútúbà owó lélé ìmú ní wútúbà náà ní wútúbà ń jẹ́ mọ̀nà ó lò padà nẹ̀rú ní fẹ́ mọ́rún sóye ọmọ ìyá nìyí ẹn tí lánàá ọjọ́ páyín pọ̀ kọmọ bá tiẹ̀ lọ kọ́ ọmọ bá tiẹ̀ lọ ẹgbẹ́ Abdullahi ibn Umar ọ láwọn kọ̀dàríyà àwọn tó di kèfèrí lábẹ́ kádàrà ó ní mọ̀ wọ́n rí wọn ò mọ̀ mí rí lálùkì àmọ́ ọlọ́run níjọ́rọ̀ dèmi àti wọn pọ̀ kẹlẹ̀mọ̀kọ́rọ̀ ẹ̀sìn kọjá bá ń ṣe ń wò kò pé wọn ò dá lójú tàbá ní káwò pé yẹn fàìn kò pé wọn ò lówó ṣùgbọ́n ọ pé lánàá ọjọ́ pàápọ̀ yẹn ọlọ́lọ́run ní tòun kò ní tọ́ náà wọn lẹ́ni wí àtẹ́yìn ọmọ kí wọn bá ti pàdé rẹ sọ pé mo ní ìnípinnu ọ̀rọ̀ wọn àwọn náà nípinnu ọ̀rọ̀ mi lálùkì àmọ́ ọlọ́run ní dèmi àti wọn. dẹ́ta iṣẹ́ táwa ń ṣe lónìí nìyẹn pé wọ́n ṣe ọ̀yá wa náà sá ni wọ́n ajọmọjọmọ ya innamal mu'minuna wal mu'minatu ba'duhum awliya'u ba'd ya'muruna wa yanhauna khalas olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtobìnrin ọmọ ìyá ara wọn ni wọ́n jọ jẹ́ ọlọ́run ni lórí kíni ìpara ni láṣẹ dáadáa àti ìkọ̀ àìdá fúnra ẹni pinnu eléyìí òǹṣà rẹ̀ náà fàlẹ́sà àdí rúksọta fi ṣe ì àdẹ́fẹ̀ o kò sí àṣì ẹ̀dẹ́ kò sí ohun tọ́jọ́ ṣe ì bí nǹkan yẹn sí òkú kéré tó táwọn yẹn dálẹ̀ kò sí ẹ̀dẹ̀ fún wọn ọ̀rọ̀ rífkọ ahìlìsúnà tàbí ahìlìsúnà mẹ́nu ahìlìsúnà àwọn mẹ́nu hùmà ahìlìsúnà àwọn ahìlìsúnà tẹ́ ń sọ ṣáwọn ilé ẹ̀sìn wọn mọ́ kírun wọ́n kírun ṣé súnà kọ́ nínú kíkì bẹ́ẹ̀ ni súnà nínú kíkì sí àwọn sàábì ọ̀gbọ́yé tí wọ́n fi gbógun ti àwọn kílẹ̀ ń pè wọn náà àwọn khawarij ṣàyínẹ fẹ́ sàlàyé fún wa pé ẹsẹ̀ mọ̀pálù kíbìlà ni wọ́n tí wọ́n kọjú sí kíbìlà ni tí wọ́n láwọn àríjọ kọjú sí kíbìlà táwọn sàábì fi ń bẹ́ wọn dà ẹ̀sìn yìí ṣe ohun tí èèyàn mọ̀ fi àfikárì rẹ̀ ṣe mọ̀fòhóòmù àwọn sàábì la mọ̀ fi ń ṣe àkpọghị wọn faman za'ama dhalika aw bi faqad radda sunnah ẹn lero bá lérò bẹ́ẹ̀ àbí máa ń sọ̀rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ wípé kí ni ah, ẹjẹ́ àmọ́sẹ̀dẹ̀ díẹ̀díẹ̀ náà àánà tí tabata ya ni wọ́n ṣe bídí àná sí ò sí súnà lára wọn tí àwọn kọ́ ẹ̀rọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn yẹn máa ń sọ wọ́n lẹ́nu tó bá sọ bẹ́ẹ̀ ó ti gbógun ti súnà ànábì wa khalafa al-haqq ẹni bẹ́ẹ̀ ti yapa òdodo wal jama'a tó máa sọ pé ahlu sunnati wal jama'a ẹni bí ò sí lórí jama'a mọ́ wa baha al-bid'a ẹni yẹn ti fi bídí àárín ilẹ̀ ó ti ní bídí àlẹ́tọ̀ọ́ wa huwa adarru ala hadhihi ummati min ibilisa la ilaha illallah wọ́n tẹ bá rẹ̀ ń tọ́ sọrú rẹ̀ ẹ gbógun ti bẹ́ẹ̀ ṣe gbógun ti èṣù Iblis toro lè fúnjọ yìí sẹ́nìkan pé Iblis mùsùlùmí nìsí a ti mọ̀ ń lọ́ta ṣùgbọ́n wọ́n sì tọ́ farajọ wátọ̀ ń sọ̀rọ̀ tájáde yìí ó kó bá wa ó kó bá wa èèyàn tó lè jọ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ife ni suna lolohun se bet ta ba wo denu ko se suna in fi suna ye feran enikan ni suna ti o ni ikhlas ni o wa ninu wa en ipe je pe in se suna te zo ira ni riri loju sumo ninu la o suna iyawo re ni se e gba to ye ko mo pe gba to fe fe ya o ge yen so pe ah wallahi mi na suna yi o fulu to pe bi kini sokoto yan le ma wo le latola nǹkan rẹ̀ mo promise ọlọ́run só ti tán irùngbọ̀n kọ́ anything to bá fẹ́ i'm ready súnà orú wọn sí súnà tọ́lọ́ta anábì ni ẹ̀rì kọ́ bá àdísì mu anábì ni máa ń ká náà ti hijratuhu fa hijratuhu wa man kanat hijratuhu lid dunya aw imiratu ani ní ikhlas pẹ̀lú suna tá à ń ikhlas ni mo bí kálí súnà takora wọn ikhlas ni sábà máa bí tí ó bá jẹ́ ó borí àṣà tí ẹ bá ṣe ẹ̀mí ìjó lórí o méje ń takù lágbájá tọrọ hàn tọba ti takù ẹ̀ ń ga jù ọ lọ́wọ́ náà ti bẹ̀ sọfọkọt àbí báwọn yẹn ṣe máa ṣe ní khalif tọrọ tí ó bá jẹ́ yẹn kò sí ohun tí wọ́n mú yẹn takọ àlùsùn náà gbé yẹn tó ju ìkọláàsì lọ yá wàláhì láàdín wàláhì àǹfààní pọ̀ lára àfà àtẹ́sọ̀ yẹn gan ọmọ ya ni wọ́n nu súnà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ báyìí áà ìwà fàkọ rẹ̀ wọ́n sàṣìṣe tó ń bídẹ̀ àmọ́ síbẹ̀ náà láíláí <laughs> yọ tẹ̀lé ni pé yọ tẹ̀lé ni ìgbà tẹ́nìkan sọ̀rọ̀ tí mò ń wo clips yẹn mo ti sọ̀rọ̀ yẹn bí tó ní àti rí pa àwọn súnà ti fẹ́ fi kí wọ́n mọ sọ pé ẹ lọ lábàtì sádà nkankan gba ọmọ tán lọ́wọ́ wa gbogbo ohun tí ń bẹ́lẹ̀ àná máa sọ ní bí kí ni wá ni ó ní ẹ lọ wá wàhálà ojú àtẹ̀yìn ẹ fi hàn kùrì sí yù ẹ wá fomi fọ́ ẹ wá lọ wọ ẹnu àáké ẹ kì í bọ ẹnu kọ́pọ́n kẹ wá gbẹnu àáké mọ̀ yín bá kẹ máa da yẹn tú yẹn sí kọ́ máa ṣe sùúrù kọ́ máa sàn sínú abọ́ kẹwàá gbé mu mọ́ dárí kan burúkú ni ẹni tó bí etí ronú bọ́ọ̀bà kò ní mọ bíta kí ó ti sá lérí pa tẹ́ rí bàbá tó wà mẹ́tí wọ́n jọ parọ́ fúnra tó nẹjà ó sì láì wọ́lọ́ àmọ̀dáràn ṣùgbọ́n gbà tí wọ́n sì tẹ́ tí sọ̀rọ̀ sẹ́wọ̀n kí wọ́n sì báyẹ̀ òkú yóò pé tí wọ́n ah, ah, ìgbà tó sì tẹ́ tí sọ̀rọ̀ nǹkan impress rẹ̀ In president ìgbà tẹ́mi dé Èkó lórílẹ̀ àwọn ìyá ti lọ́bẹ̀ yẹn kí wọ́n dọ́kùnrin yọ wá lónìí àsìwábí ìgbà tí màá sọ̀rọ̀ tán àwọn ọmọ ìyá tajọ mọ́ra dáadáa láti mọ̀ pé ni wọ́n jẹ́ akira dáadáa sẹ́pítì wọn ọ̀rọ̀ kan wà nílẹ̀ tẹ́yìn yanjú lónìí o mọ lọ́rọ̀ wọn lọ́rọ̀ ní kí wọ́n lo iṣẹ́ lórí gíláàsì ìwojú mo ní ni a sọ bẹ́ẹ̀ àwọn ò rí nǹkan kan tó jẹ́ àìbù mbẹ torí tẹdírìbà ni ohun tá ń pè lọ́rọ̀ ìlàj títí tá a fi rí nǹkan tó sọ pé eléyìí báyìí haram fún gbogbo nǹkan lílo ní pé ó wà gbogbo ọ̀nà tọ́jú ọ̀tọ̀ láti pilẹ̀ bó ṣe rí nìyẹn títí tá a ohun tó ní eléyìí ò ṣe kọ̀tọ́ torí pọ́nà tá a fi hibal láti pìlẹ̀ ohun tó wá ní kọ́mọ̀tọ̀ ni ẹ kẹmú wa láti pé ọ̀rọ̀ yẹn le díẹ̀ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ bá ni pé ṣé tó bá jẹ́ pé irú ọ̀rọ̀ yẹn le débi pé ẹnìkan pè mí Sheikh Kamal ah wọ́n ní wallahi Sheikh àwọn afá àwọn ọmọ yìí ti fẹ́ràn yẹn ọ̀pọ̀ ẹ kìlọ̀ fún wọn ìfẹ́ yẹn ti fẹ́ di ẹ wọ́n ti fẹ́ wọnú kúfùrù muhabba ìṣe kèfèrí wọ́n ní kí wọ́n mọ sọ fún àwọn lẹ́kọ̀ọ́ mi báyìí pé ẹ bọ̀dọ̀ rẹ nìkan tó ga nígbà tí pàfà yẹn ti ga ẹfẹ́ gbé ṣubú mo ní sẹ́yìn ní rèrò ń gbà bẹ́ẹ̀ wọ́n ní àwùjọ bìlà ẹ̀jẹ̀ yìí ò ní dá wọn lóhùn náà ajẹ́pẹ́sẹ̀ ìwé tán lára wọn láti jọmọ tún sẹ́yìn sí lọ náà. náà ṣé ó ń bí dé ṣe bẹ́ẹ̀ fúnra wọn kí pè ọ wá síbi kan tírò ti pọ̀ táwọn yẹn tó wá retí rẹ táwọn náà ó gbẹnu tó wá wẹ́kọ̀ mẹ́ kàn á wò pé ẹ sọ̀rọ̀ báyìí a sì rí i pé ẹ̀rọ̀ ní lọ́dọ̀ tiwa public ni wọ́n ti sọ àbí ẹgbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n ní wàláhì ọ̀rọ̀ yìí tó ká sọ ní kọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ tí àfa yìí sọ ti ka ó ti go viral ni for this reason ẹ ká yanjú ẹ lójú táyé náà tọrọ ẹ̀sìn Ọlọ́run ni àmọ́ wọn mìkan jù díẹ̀ sìn lọ àwọn náà mọ̀ wá mìkan jù yìí díẹ̀ sìn láti jọ pàdé àtàgbọ́ yìí tí wọ́n gbà tá àgbọ́ra wáyé tẹ́nìkan padà jáde tó ń gbọ́ alágbọ́n ti sáyẹ́nsì sí ariwo lọ́lẹ̀ àbí ọ̀lọ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn à ń tún pẹ̀rẹ́ àdó ni nírọ̀lẹ́ yẹn nìkan ni wọ́n tún pè mí ó tún pè ní súnà nìyẹn àwọn ìṣẹ́gbẹ́ àìṣèjọ ẹ̀sọ́yé mo ṣe tán àti tọmọ ìyá mi ṣe nígbà tí mo mọ̀ pé orí dáadáa lọ́wà dáadáa ní wa ó lè ṣàṣìṣe èmi lè ṣàṣìṣe ó tún pè ní súnà nìyẹn ní ìjẹ́ẹ̀dógún tóun láti ṣèjókòó báyà ìjẹjọ àsílárandì àlọ́pọ̀túnítì àti gba suwal wa jawabil ajili pé àkókò ti lọ ṣé ká dá lẹ́kṣọ̀ àdúrà ká gbà bèrè díẹ̀ wọ́n fẹ́ tó àbó tún ti tó náà ibi tá a dá tíra wa kíkà dúró lé ní insha Allah wa máa tẹ̀síwájú jọmọjọ bí idhnillah bí ṣé bèrè wa. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run salamu alaykum wa rahmatullahi